أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده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 وصابرين وصابرات السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا أبو وروما أنا أبتسم أنا لا أبتسم الحمد لله تمام مسلمين لا وبركاته الحمد لله رب العالمين bá ṣe pé ọlọ́run ti dá wa lẹ́ranko ọ̀pọ̀lọpọ̀ wa lè là ní símọ́ ọlọ́run bá mọ̀ mọ̀ tó bá dá wa lápò ó ṣe é ṣe máa tọ̀ ọ̀pọ̀lọpọ̀ akọ́fọ́ lápàdé wa akọ́fọ́ ọ̀hún wa. ẹlẹ́ẹ̀kejì ọlọ́run tó wá ṣe wá ní mùsùlùmí kí wá ṣe mùsùlùmí lásán mùsùlùmí lọ́wọ́. Mùsùlùmí tó wà wípé gbogbo ìgbà tó ń bá ìjọ ọlọ́run àti ọlọ́run kọ̀ tó ń bá wí. Mùsùlùmí tó wà wípé gbogbo ìgbà tí wàhálà bá dé, tí ìṣòro bá dé, kò sẹ́ni tẹ́ ẹ̀ máa ń kọjú sí àbí ẹ̀ kọjú sọ̀rọ̀. Àlọ́ fún ọ wà. Àlẹ́ ni àṣìyá ẹ̀ lábá àdàmà àmọ̀tálà ọ̀rẹ́ ìṣòro. Lálẹ́ àná, gbogbo ara dágbére pé à ń fẹ́ lọ sùn àti àwọn. Nínú àwọn tó lé nígbà tí wọ́n jí láàárọ̀ yìí tí wọ́n kí sórí ìbàdàn náà mú kọjú sí àwọn àbúkọ́. Pẹ̀lú ògo Ọlọ́run àti àlùbáríkà ọlá túláàsì àti bá àwọn ọmọ dásí lábọ́dọ̀ ọmọ lábọ́dá òṣìṣẹ́ ọjọ́. Ẹ̀jẹ̀ kí wọ́n tún á fi báyìí sí. Ẹ̀jẹ̀ kí gbogbo wọn pàdé lásìkò báyìí láti ṣèkè ẹ̀yẹ ẹ̀kẹ́ni fún. Ẹni tí ó wọṣọ fún ara ẹ̀ yóò wà ẹni tí ó wẹ̀ fúnra rẹ̀ yóò ẹni tí ó wẹ̀ fún ẹni pé gbogbo ibi tí máa ń lọ fúnra rẹ̀ ní lọ yóò wà ẹni tí wọ́n gbé. Bàbá wọn sì fún wa lóore ọ̀fẹ́ láti ṣe àwọn ọ̀gá wọn náà Ẹlẹ́ẹ̀kẹta alẹ́ ni àbáàlì ti dáṣẹ́ nìyà. Oore láàárọ̀ yìí náà lẹ́nu àárọ̀ yìí náà lẹ́nu mi ìbáyájú tó ti yájú yóò máa bi àwọn tó wà lórí ìrẹ́jọ àmọ́ ọlọ́run tó bẹ́ẹ̀ kí ló lè ṣẹlẹ̀ sí wọn máa ní àwọn ọmọ rẹ̀ àwọn tó lè wé àkọ́kọ́ tó tún wa báyìí èdè ìrántí rẹ̀ ló tún wa sí àwọn ọmọ rẹ̀. agbára ìdá àti rẹ̀ fún alẹ́ wọn àgbà àlẹ́ mi ò ọlọ́run ṣe ní òjíṣẹ́ gbẹ̀yìn àlẹ́ mi lẹ́yìn àlẹ́ mi ò dìde àlẹ́ mi ò ṣe ń ọlọ́run tó wọ́n fún ní the final book and the last testament ní ètò ìṣẹ̀lẹ̀ Quran. Àlejò tó sọ wípé tó bá ti di dọ́kọ̀ ìyá ìdí àmà ọlọ́run náà bá ń sọ fún wa wípé ọjọ́ tí gbogbo nǹkan ó dà. Ọlọ́run ìyá ìdí àmà ọlọ́run náà sọ fún wa wípé yọ̀ọ́ máa tún lẹ́sọ̀rọ̀ àyè. Fàmáàlà wọn kò kó wá tí mo wá dáadáa sí. Ọjọ́ tí gbogbo àṣírí ó tù í gbogbo tá ṣe ní kọ̀rọ̀ tá a rọ̀ báyìí kẹta òbí wa yóò ti lọ́wọ́ ìyá àti ẹ̀rọ. Ọlọ́run èyí wá burú ti gbọ́dọ̀ ní pé pápá mi kó wọ́n ti wọ́n náà náà Ọmọ ẹ̀dẹ́ yẹn kò ní lágbára kàkà. Wọ́n náà náà sí. Kò sì ní olùrànlọ́wọ́. Bá a ṣe wà yìí, èèyàn kan lè wà nù wa tó lè wà tó lè wà áyé ìfẹ́ṣà tó jẹ́ pé lórí ẹ̀bí wọ́n sì máa gbà lè fún. Nítorí wọ́n wọ́n yẹn, torí wọ́n lówó, àmọ́ ń gbọ́ náà kò ní ṣeé ṣe. Níbo mi ọlọ́ni ọmọ yẹn tí mo máa ń mú mi àfi ọ̀hún mi wá bí ọ̀sán ìgbà tí wọ́n bá ní ìlú ìlú ìlú ìyàwó ìlú sáàtọ̀ ìlú Ọlọ́ni ẹ̀rí pé naturally tí o bá sì pẹ̀lú o yóò bá jáde nígbà tí ó wà ti darí wọlé kí àwọn ọmọ ó ṣe ẹ̀yìn àwọn kí ni wọ́n ṣe ìrọ̀ àti bẹ́ẹ̀ni sì wọ́n wá rí wa kí wọ́n ṣe ẹ̀hẹ́ wọ́n yọ̀ wọ́n wà bí ẹgbẹ́ ìsànọ́mà kọ́mọ wá rí wa lọ́sà ẹ̀hẹ́ àmọ́ lọ́jọ́ ọjọ́ pé ìyàrá ìyá mọ̀ bí ọmọ bá rí bàbá rẹ̀ yọ ọ̀sà bí ọkọ gan bá rí ìyàwó rẹ̀ yọ ọ̀sà bí ìyàwó rẹ̀ bá ọkọ yọ ọ̀sà bá a bá rùn bí wa àṣà ọlọ́run rẹ̀ ilé iṣẹ́ ìdìbò ìdìbò ọlọ́ni tó ń kálukú mọ̀ wọ́n sọ ń tọ́lẹ̀ ní pé èmi tó ní lẹ́rù mẹ́rìnkù èmi tó ní lẹ́rù mẹ́rìnkù èmi tó ní lẹ́rù mẹ́rìnkù èmi tó ní lẹ́rù mẹ́rìnkù. Ìgbà tí wọ́n ti pé ó tá a ṣe wọn láwọn rántí lọ́nà. Ẹ̀ṣẹ̀ tá a ṣe bóyá láwọn rántí, àwọn àwọn ẹgbẹ́ ti pé, "Ah, olóṣùwọ̀n pé inú lọ́tọ̀ kíyèsí ní ọjọ́ yìí alẹ́bí sọ mọ́mọ́ ọ̀rọ̀ àìsàn òun ni bẹ́ẹ̀ ló wà á ṣìpẹ̀ fún àwọn tó bá tẹ̀lé ìtọ́rọ̀ àti ọ̀rọ̀ ọ̀rọ̀ bá rí àti gbogbo àwọn tí a rìn nípa ìdí lọ́jọ́ kan yọ̀wọ̀lá yẹ̀wò fọ́rọ̀ lọ́rùn wọn àbẹ̀wò. إلا من أتى الله بقلب سليم ها الله أكبر الله أكبر àṣé èyí á máa kó dání tó ní wúlò èyí á máa bí máa tó ní ṣàǹfààní fún ọlọ́run yóò máa láyọ̀ nǹkan wọn á lò wàlà bàlọ́ gbogbo tá a bá ní pọ́pátì tó bá jẹ́ òkèlè àti àwọn akẹ́kọ̀ọ́ ní wúlò fún akẹ́kọ̀ọ́ owó wọn ní wúlò ọlá ní wúlò aṣọ ní wúlò láàkà ìwúlò pàṣátò ìwúlò ìmọ̀ràn ìwúlò tó tó bẹ́ẹ̀ ìwúlò mẹ́rin ńlá amẹ́nìkàtàwọ̀ àbẹ̀rẹ̀ sí àtẹ̀tọ́ àtẹ̀sí ọ̀rọ̀. ó sọ pé orí bá mi lóko ẹsẹ̀ ní àbí iṣẹ́ sí àwọn àtàjà ẹ̀ṣọ́ ẹ̀sìn àbáwá bí ẹni ìṣọ́ wọ́n á gbẹ̀sìn àbáwá bí ẹ̀dá pariwo àwọn yẹn nìkan ṣoṣo lọ́wọ́ rẹ̀ kò bẹ̀rẹ̀. ẹ̀yin ẹ̀ wò ilé ayé fọ́ọ̀lù pọ̀. màmá níjà ẹ̀ mọ̀ kí lẹ mú wá. ẹ ti gbàgbé pé ẹ mú ìdáhùn lọ́wọ́. ẹ ti gbàgbé ẹ lẹ́yìn tí a dà ẹ ti dà. ajá ẹ mú ìkọ́ bù wá. ẹ kúndọ̀ mú ìkẹ́kẹ́ wá. màmá ẹ̀ mú bóòlù lọ́wọ́ ló ẹ̀ bọ̀ ẹ mọ̀ fi pé àwọn aláàtọ̀wọ́ ẹ̀fẹ̀ ṣàlàyé bíbí sí ní wọn. Àwọn ìgbàdá débì, we want to acquire everything. We want to acquire nearly everything. Gbogbo nǹkan. Lọ́nà mi sọ fún wa pé lára àwọn ìtàkàrà fún àtàzòtò ọ̀rẹ́ kàlà sọ̀rọ̀ tààlẹ̀wọ̀n fún màkàlà sọ̀rọ̀ tààlẹ̀wọ̀n kàlà lọ́wọ́ tààlẹ̀wọ̀n ní ìmọ̀ ìtàn ẹ̀yìn àdáadáa lé ayé bí yóò bá ṣọ́ra yóò darí èèyàn kúrò lójú ọ̀nà náà tí èèyàn ò ní mọ̀ ọlọ́ni átàzó tí ó lọ́kọ́ rẹ̀ ẹ̀dá ò ní kò kò ní yẹ átàzó tí ó lọ́kọ́ rẹ̀ ìgbọ́ bá wá lébò rí tí wọ́n ń tàn kẹrí yóò ṣe wá ṣe làákàyè onígbọ́ ìjọ tí gbogbo wa náà délé ayé agbára wa bẹ́ẹ̀ náà ni àbíkọ́ ẹni nígbà dé la ń gbé obìnrin ní nígbà ọmọdé mo ní kó bí ní adébẹ̀ bàrà wa ní pé ìjọba ìlà dé. tó bá tó wá ní sọ́ọ̀sì nínú sàárè náà á kó wá bára wa náà. bí ìgbà tó ṣe pé ilé ayé la wà tí wọ́n dá máa bọ́ yóò máa yàtọ̀ yàtọ̀ àwọn àfa wa nígbà wà lè dé wọn ní fọ etí ẹ mọ̀rọ̀ kúkà lọ́wọ́ ẹ̀rọ à nígbà wọn gbọ́ tó wà lò. mọ̀rọ̀ kúkà màlílù wọ́n wọ lọ́dún lẹ́nu yẹrí ṣubírù máa ámàlù eléyìí làwọn ìkẹta àwọn ẹ̀gbọ́ tó yàtọ̀ sí ta àti gbọ́ tẹ́lẹ̀ gbogbo dára ẹ̀kú dára rẹ̀ àkókò wa fọ́ nìlú pé bá a ṣe ní máì láti gbogbo ẹ̀tọ́ yìí náà nínú abáńlọ náà àtọ́lá ní ìkẹta. bí ẹlòmíì bá dé tó kó aṣọ sí kó wá ní pọ́ńpẹ́ tó bá wẹ̀ tán yóò máa wò pé èwo ló fẹ́ wọ̀ èwo ló fẹ́ wọ̀ èwo ló fẹ́ wọ̀ tọ́lá ti tọ́lá ti tọ́lá ti gbàdúrẹ́ wọ́n à ní lọ gbogbo tó gbọ́dọ̀ wọ́n à ní wọlé wọ́n wà padà lọ sọ́jà wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ bá ara aṣọ mi tó spẹ́ṣà nígbà náà ilé tí ó kọ́ tí wọ́n sọ pé tí wọ́n máa pàṣẹ àlábájá ah, kò lè tó ń gbé tàbẹ̀lẹ̀ kò lè tó ń gbé wọ́n wà lọ kọ́lé gẹ̀ẹ́sì in less than two hours. Ògùdọ̀ pé wákàtí méjì fún òbí ilé tó fresh tí ò ní sí nínú òun tí ò ní sí ẹ̀kún bẹ̀ òní sí èsì bẹ̀ òní sí ẹ̀kún bẹ̀ òní sí kìsì bẹ̀ òní sí ẹ̀lẹ́sì. Òwò àgbọ̀ wa ní sẹ́ni tó sì lọ òun ìkan náà ló wà lọ. Àgbọ̀ nígbà tí wọ́n lọ wà ya ọlọ́run wọ́n ṣàpá ọlẹ́ni tó lọ sí ọ̀rọ̀ ìṣèlú láti wọ́n ní lọ́gbà ikú àtàyé wọn jọ ń sọ̀rọ̀. Ikú wọn pè lọ́wọ́ ayé pé kí ló dé káwọn èèyàn fẹ́ràn rẹ àwọn wọn kò yà ayé ikú sọ bẹ́ẹ̀ fàyè kí ló dé káwọn èèyàn kò yà mí àwọn wọn fẹ́ràn rẹ à ayé wa ń sọ fún fún pé ọmọ pé I am the bitter truth èmi ní báyìí máa ń pe bitter truth èmi ní reality tó ṣe wípé ẹ òótọ́ ọ̀rọ̀ tó rẹ ṣe òótọ́ ọ̀rọ̀ tó ṣe pé tá a bá sọ ọ̀pọ̀lọpọ̀ ó máa yẹ dànù. Àwọn àníkẹ́ ti sì. Ṣùgbọ́n ìwọ ikú, ìwọ ni tó yẹ pé reality ìwọ, kò sí èèyàn ṣe lè sábó ìwọ ìwọ àbá. Àjọ àdìgbọ́lá lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ara fẹ́ lọ. Ó kí gbogbo àwa tí a wà lórí ìjókòó rẹ̀, ẹ̀yin ya wa, ẹ̀yin bàbá wa, pẹ̀lú tó dáa jù, ọ̀rẹ́ ìgbólóhùn wa sàlámù aláìkùm. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àwọn afárá wọn ń ṣe mistake ọ̀gá bìnrin tó sọ pé wọ́n ṣe mistake èmi wà á sọ mọ́tà o èmi wà á sọ ájì o èyí tí mo wá sọ ó kàn fa àbí ṣé mo bá àfáà lójú nígbà tí wọ́n wọlé èmi ìṣàfà o èyí táwọn wá sọ ni pé èyí tí gbogbo wa jọ ń lọ yìí ká fẹ́ lọ sí lọ́wọ́ nígbà tí ẹ̀ tó lè rí níbò mi. sálùkù náà ni wọn nìkan lọ sọ bẹ́ẹ̀ ṣàkàtà sálùkù náà ni wọn nìkan lọ sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé òun àní rízìn láti ẹ̀ tó tó kẹrin ìtòrí àti ìwé wọn náà ló pìṣẹ̀ kí wọ́n kù dẹ̀ fẹ́ gbọ́. ó dàbí ẹnìkan ó ní abúlé dábùké èrò ìgbàlá tẹ̀lé àti bàbá ẹ̀yìn ìlú ní orí haúsó òní haúsó wà dẹ́sì yẹn pẹ̀lú bó ṣe rí lẹ́yìn òbá lójú haúsó kò ní wá lọ́ba ìlú àbíkápẹ́ ní káwọ̀ afọ́jú. bí gbogbo àrùn tó bá wà lára èèyàn láwùsọ fìwé àwọn oníṣàkú ó sọ àwọn kọ́ńtọ̀ wọn ni àwọn bí àwọn akọ́lọ́ ọ̀lọ́dọ̀ tí wà ní àwọn tó wà lẹ́bẹ̀ ẹ̀rọ òjò wà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ fún àrùn tí mẹ́ra àrùn fi bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀wọ̀n kíkú wọ́n pè pẹ̀lú bó ṣe jẹ́ so èyí tá a wá ṣe lónìí ìsìbáàtì lásán ni láti fi ẹsẹ̀ wa rẹ̀ pé lọ́wọ́ ìyàbí èyí tí gbogbo wa jọ jókòó sí káyì ṣe ń bí ilẹ̀ ọlọ́run gbogbo àyè ìjọlá gbogbo àyè náà ọlọ́run àyè ìjọlá ti sọ̀pọ̀tì. ṣùgbọ́n ètò ọkọ̀ báwọn èèyàn wọ́n ní tó wà ní Quran chapter five verse fourteen ẹ̀dá mọ̀ náà ṣe Quran chapter five verse fourteen bí àwọn ẹ̀yẹ́ ti sọ ọ̀rọ̀ yẹn o Quran chapter five verse fourteen. ní orúkọ ọlọ́run bá àjọkí ayé àtàkì ọ̀run àti láti ọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n wí pé àtàkì àwa àṣe. ọlọ́run ní àti lọ́dọ̀ àwọn tí wọ́n sọ wípé. nàtàrà ni àwa ń ṣe. wọ́n pe àwọn ní nàṣọ́rọ́. ó tiẹ̀ jẹ́ wípé nàṣọ́rọ́ ti Quran ó yàtọ̀ sáwọn kírísítẹ́nì tòdúró àwọn kírísítẹ̀n tó ní òní lè fi wọ́n lérí wọ́n torí pé wọ́n ti ṣéǹjì gbogbo tí Jésù mú wá pátápátá àyọ̀rí tí mo pè é báyìí báyìí lò táyà ámẹ́rin ìfẹ́ fún mi. àwọn èèyàn wà lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ but àwọn eléyìí àwọn náà gbàgbé kan wọ́n bàjẹ́ gate ló fà táwọn náà ti padà wá di kéde lẹ́yìn ìdánilẹ́wọ̀ ayélujára ìsàlọ̀ sàn ìdí nìyẹn ló fi jẹ́ pé àwọn ẹbí àwọn ẹlẹ́dẹ̀ pé kí ló dé táwọn àlẹ́ yọ ọlọ́run fi kọ̀ torí ilé tí ìyàrá ti wá tó bá ti lọ nílẹ̀ bá ti ta sí díẹ̀ àwọn èèyàn ó tún padà sínú èébì wọn ọlọ́run tó láwọn mi wà bóyá ẹ̀tọ́ lọ sí wọn létí títí tó dórí àlẹ́ wọn ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún àwọn afọ ẹni gẹ́gẹ́ tó ní parẹ́ onílẹ̀ alukohan alufokọ́ọ̀n yóò máa ṣòpéyà láàárín irọ́ àti òdodo ẹnìkan ní à ẹ ṣèlú àrẹ́bì nígbà tó dé Màdínà àwọn kírísítẹ̀nì ló bá mẹ́ So, ó wá sáré fi ọpọtúnìtì yẹn ó fi gba bíbélì tó wà lọ́wọ́ ọwọ́ àdàkọ olóòpàá ló jẹ́ pé tẹ́ bá ka ọ̀pọ̀lọpọ̀ ọ̀kẹ́ nínú àlùkò hàn ẹ mọ̀ ẹ́ kó jọ bíbélì wọ́n á wí à ẹgbẹ́ òun àìdá. Mo ní kí ẹ̀dá fún ẹlẹ́yìn kan pé bíbélì sọ̀rọ̀ kan ní orúkọ Exodus chapter thirty one verse seventeen. Jésù ní bíbélì ní àmì ní ṣe. Àmì ní ṣe láàárín èmi àtàwọn ọmọ sísí Ísírẹ́lì títí láéláé. Wọ́n lọ ní àmì lélẹ́yìn same covenant láàrin àwa méjèèjì. Ní mẹ́fà ni Ọlọ́run dá ọ̀run ayé. Ní mẹ́fà ni Ọlọ́run dá ọ̀run ayé. Ní keje. Ní keje. Ó ti God rested. Ó sì ṣe ìtura pẹ̀lú. And he became refreshed. Ọ̀mọ́ Ọlọ́run sẹ́ni ó sì ṣe mẹ́rin ó sì ṣe ìtura. Ṣé àwọn ọmọdé yẹn ṣe ìtura? Ṣé kí wọ́n bẹ yóò wọ́n bẹ yìí? Ilé ìtura àbí ìbàfẹ́ ìyẹn ní ẹni tó bá rẹ̀ ìbéèrè àkọ́kọ́ ni pé kí ọlọ́run ṣe tó fi lè rẹ̀ tẹ̀lé onílàáká yìí ni wọ́n gbọ́rọ̀ lọ ní gbọ́rọ̀ ní ṣe lọ́nà wọ́n máa yẹ fẹ́ kẹ́rù ìlà olùrẹ̀gbà onílàáká yìí ni wọ́n gbọ́rọ̀ rẹ̀ èyí ṣe tọ́lọ̀ wọn fi sẹ́yìn ṣé búlọ̀kù lóko ni àbí yẹn nì ádùbọ̀ lóko ni àbí gáàfù àbówà katakata àbówà katakata àbówà tíbà tó fi wáyé ni pé ó wá sí ni.

ní sọ́ọ̀tù wájà ọlọ́run kún láyà omi inú ọ̀rẹ́ sáàmì ojoojúmọ́ lọ́lọ́run ṣiṣẹ́ kí ló bá ti rí sí ojoojúmọ́ kí lọ́lọ́run bá ṣiṣẹ́ ẹ bá tàbí ẹ lélẹ̀. àwọn tó ń bẹ láti ọ̀dà wọn ti wí pé nàṣà ni àwa ń ṣe. àwọn tó ń sọ pé nàṣà ọ̀rọ̀ ni wọ́n wá wá ń sọ orí pé wọ́n bá rí wa táà fi ṣẹ̀ láyé wa rí ìsìnkú wa wà wípé náà olùbáṣepọ̀ àti wọn kẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sọ̀rọ̀ ẹ̀dọ́ olúwa tó bàárẹ̀. oyin máa máa ní torí pé ó máa bọ́ ọ̀rọ̀ rẹ mú ó máa bọ́ ọ̀rọ̀ rẹ mú ẹ̀jẹ̀ Jésù ọmọ bèrí ó máa bọ́ ọ̀rọ̀ rẹ mú. ìwọ ló kú kéwì nìyí ìwọ ló jìyà nítorí ẹ̀ṣẹ̀ wọn àṣà ọlọ́run rẹ̀ ò wá níye o kò ṣeun Jésù kò ṣeun ikú oró tó bá kú ààyè iṣẹ́ tó bá jẹ́ gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Olúwa ó máa ṣe wò torí rẹ ló ṣe jẹyà nínú ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ìwòsàn bẹ nínú ẹ̀jẹ̀ rẹ àgbàrá ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìwà ẹgbẹ́ ìwọ̀n ọmọ mi ni àwọn ọmọ rẹ nínú ẹ̀jẹ̀ Jésù pàpà ṣì máa bá lọ́wọ́ bá lọ. Orí máa sara ọba. Ilé ilé ló máa bá. Àti lọ́dà àwọn ẹni wọ́n ń gbé. nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀ agbára bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀ agbára bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀ àṣàmà bẹ́ẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ọdún èwe ọ̀sán bẹ́ẹ̀. wọ́n tún wá fún ọmọ bẹ́ẹ̀ sí ẹ̀ àwọn mùsùlùmí ẹ̀ èdè kan ṣoṣo tí èṣù ò gbọ́ yẹn èdè kan ṣoṣo tí èṣù tí ò gbọ́ yẹn èṣù ọmọ sára mùsùlùmí ẹ̀yà ṣàmùlẹ́gbà àwọn akékèké náà àwọn èdè náà àti àwọn ọmọ máa ń sọ bí ẹnu báyìí sí ẹsẹ̀ sósósó sí ẹsẹ̀ só. Ṣàbẹ̀ ẹjọ́ bá gbọ́ ẹ̀mẹ́ náà kò ní. Tó ní wọ́n wá jókòó náà ó ní èso gbọ́ bó so owó. Ẹlòmí ò tẹ̀yà nínú ilé. Yóò sì máa bá ẹgbẹ́ wọ̀ náà. Ó o bá tẹ̀ mọ́ ọ ẹ̀ ẹ̀ wọ́n yà kúrò káàkiri alẹ́ ìtàgé fọ́tò tó ọ̀. Wọ́n tẹ̀ sí sọ́ọ́ bí ẹ̀fẹ̀ kọ́ tó lè yọ̀wọ́ dé. Ọlọ́ni àwọn tó ń gbéra wọn nílẹ̀ sọ̀rọ̀. Àwọn á ṣe májẹ̀mú pẹ̀lú wọn. Àwọn we make. májèlé méjì abáfẹ́mọ̀ àwọn ìṣẹ̀lẹ̀tọ̀ yóò gbà wá ní five hours nítorí pé àwọn àwọn ọmọ establish májèlé yẹn àwọn ọmọ wọn ni májèlé yẹn because the Christians they believe that this covenant child is Isaac. Isaac ìlọmọ májèlé yìí ẹ̀rí Ismail yẹn kì í sọmọ kì í sọ ọmọ májèlé kì í sọmọ ìlérí kì í sọmọ ìlérí isaac nìkan bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ méjèèjì ọmọ ìlérí fún wọn àmọ́ bẹ́ẹ̀ kọ́ làwọn. ọlọ́run ní àwọn ọ̀dá májàmú méjì májàmú méjì yẹn òun náà ni ismail àti isaac. ṣùgbọ́n wọ́n bá jẹ́ apákan nínú ohun tí àwọn wọn létí rẹ̀. ọlọ́run wá ní nínú ta wá bá wọn dá májàmú yìí wọ́n wá gba apákan tó ń bẹ̀. nítorí náà àwa dá ọ̀tá sí àárín wọn. wọn àwa gba apá kejì gbọ́ àwọn ọlọ́run àwọn ọlọ́run àwa ń dá ọ̀tá sí wọn láàrin. àti ìkórìíra títí di ọjọ́ ìbéèrè. bẹ́ẹ̀ni. láìpẹ́. ọlọ́run wà ní bára wọn ṣe ọlọ́run àgbà. ọlọ́run yóò fún wa ní onímọ̀ tí wọ́n ṣe. ìkórìíra tó sí wọn wọ́n ní bára wọn ṣe torí ẹ̀. ló fi jẹ́ pé ẹ̀rí rírì kí ìrùkọ́ wọnú kérúkù. òjò. kérúkù ní wọnú sẹ̀lẹ̀. òjò. pẹ̀lú bá ṣe ń sọ̀rọ̀ holy spirit àwọn nìsín ẹgbẹ́ sẹ́ńtà mọ̀sí láti kátó débì ẹ̀ àṣàlù orí ìdí bí àṣà àwọn ọmọ àṣàlù orí àṣàlù orí ìdí sẹ́ńtà mọ̀sí lébi gbogbo ẹ̀sìn tó nídìí inú kí ló dé. tó nídìí inú. gbogbo ẹ̀sìn tó nídìí inú àṣàlù yìí ló làwọn lè lò gbogbo ẹ̀. nínú ààbò ni o. bá a bá dé bá a bá dé mọ́ṣáláṣí kan àní ìfẹ́ ṣì ń gbé mọ́ṣáláṣí yìí àwùjọ lónìí bàbá sọ bẹ́ẹ̀ kí la wá ṣe bẹ́ẹ̀ lára tó jẹ́ kí hajj kò fẹ́ ṣe àgbẹ̀ torí pé ní ìsìn ó rọrùn fún wa àwọn tá a jẹ́ kí gbogbo apá ṣe jẹ́ òṣòrí káwá délé ti ọ̀tọ̀ọ̀tọ̀ ó rọrùn fún wa ọ̀nà tó wà rọrùn fún wa ní pé èdè tá a fi ń sin lọ́hùn yẹn èdè kan ni báà bá gbọ́ gẹ́gẹ́ mi àgùntàn náà báà bá gbọ́ gẹ́gẹ́ mi àgùntàn náà Àwọn kẹ́yẹ ó jẹ́ kí unity ó wà láàrin wa. Ẹ̀yẹ mú ẹmú kírísẹ̀ yìí wò, ẹmú kírísẹ̀ ní Hausa, ẹmú kírísẹ̀ yìí wà, ẹwà ní ẹgbẹ́ ọlọ́sìn papọ̀, ó padà ó padà tún ká bẹ̀rẹ̀. Ó padà bí i kérúkú àti ìṣẹ̀lẹ̀. Ẹgbẹ́ mọ́nà gbọ́n ṣe wọ́n yàtọ̀ sí ara wọn. Ṣé ẹgbẹ́ kírísẹ̀ tó wà ní ìlú ṣéwù? Àwọn ọ̀sẹ̀ lẹ́wọ̀n ní wọn wà àwọn kẹ́rù àwọn ọ̀rọ̀ àlẹ́jọ́ wọ̀ yálẹ̀ ẹ̀ṣọ́gbà àbí ògbà. Abẹ́wà Mùsùlùmí, Ìsìláàmù ò lẹ́wù. Tẹ́lẹ̀ tí Islam bá ti lẹ́wù, bá a bá ti wẹ̀wù Ìsìláàmù yẹn, á wọ̀ ọ́nà ìtú ẹ̀ yẹn. Ṣùgbọ́n Ìsìláàmù kọ́ wa ká múra ní ìmúra ọmọlúwàbí. Tó jẹ́ pé gbogbo ẹni tó bá ti rí wa yóò jọba ẹni yóò kìí ṣe ní àlejò. Bí àwọn ọmọ tí wọ́n ọlọ́run ṣàdáyé bẹ́rùn wá. Oríire yìí, ọlọ́run tó torí bò. Olóyè ọlọ́run tó fọlá. Olóyè ọlọ́run tó mìíràn. Àwọn oríire yìí ló sì ń bá a. Ọlọ́run fi yí ṣàṣìkẹ́lì yìí. Àwọn ẹ̀rọ ọlọ́run tó wọ̀ mí. Bẹ́ẹ̀ ni a ti òkú náà yí ọlọ́run tó wọ̀ mí ilé àtọ́gbá àti wà tí pẹ́. Nígbà tí àwọn táwọn bá ṣe program ní New York, wọ́n ní àwọn onímọ̀ tí wọ́n máa rẹ̀ ní Mákà ní ọ̀ṣun fún àwọn méjì. Wọ́n mọ ọ̀gá wa kan lórí ojú wa àlùfọ̀ọ́gbà. Ọ̀bàdàbẹ̀ lè bá travel àlùfọ̀ọ́gbà ìgbòho lórí ọmọ rẹ̀ pọ̀ láti jẹ́ wà sí pẹ́ wọ́n ní yóò lè yẹ́rí ẹni lọ mo ti eléyìí wà lábàtà tó ń ṣe every December la wọ́n ṣe wà sí lọ́dọ̀ wọn tí ìbá ṣe pé wàhálà lọ́balọ́ba tó dé ìlú ìjẹ́ká lọ mọ́ gbogbo December la máa ń lo three days lọ́dọ̀ gbogbo December àwọn kò lè ṣòwò lọ́sọ̀rọ̀ ọlọ́run sì bàbá ọlọ́wà ẹjọ́ gbogbo ẹgbẹ́ ṣe bí sílá ìlú wa lọ fún àwọn ìwọ́n pa owó tí wọ́n lọ tọ́lọ́kọ́ bá ṣe bí ìsinmi fún wa. ورسوله ọlọ́run kan ṣàlàyé tó sì ń sá. ọwọ́ ló dá òkè wọn sọ ọ̀gá wọn làwọn wà lórí program níjọ ṣẹlásù friday lára ní kí wọ́n múra o báyìí báyìí bá ọ̀gá wa. láti bá a lò. ó ní ó ti ṣe déédéé torí pé ẹ̀ wọ́n ní ángẹ́lì tẹ̀yà ti mọ̀ tipẹ́tipẹ́ ọ̀dà ju èsì ló fẹ́ tó òwe yẹn padà ní o lọ́wọ́ sọ pé èsì tẹ̀yà ti mọ̀ láti gbọ́ tó ti fẹ́ ọ̀dà ju ángẹ́lì ẹ̀yẹ́ wà á fi ángẹ́lì wé èsì àwọn èèyàn sí bí èèyàn fi ángẹ́lì wé èsì kí èsì tún wà pẹ̀lú èsì sẹ́wẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kútu wa ti ṣe ìtọ́ ìnà òwúlẹ́kùn àdúgbò mi. ọ̀nà tí wọ́n fún wa ní pọ́lí àìpé èsù lẹ́rí ọ̀tá yìí ẹ̀sùn àgbọ̀n ti fẹ́ ṣé àwọn bàbá yẹn ló ló sì. ìjà bá wá rí màláìkà ó ti di ọ̀tá látorí pé màláìkà ló sọ mí pé ọ̀tá yìí ẹni ló ló sì yìí lẹ́ẹ̀kọ́ wá rí lọ́tà. ọlọ́wọ́ ẹ̀yà ìjàmbá lẹ́kàlẹ́ ṣe ìtọ́ni lẹ́sùn fàṣẹ ìgbìlá ìgbìyànjú sẹ́ni ẹ sọ pé àwọn obìnrin láàyè. yíyá ṣàjọ lọ jí. ó ṣẹlẹ̀ sí Jésù náà in book of Matthew chapter four verse eight to ten. ìtútù ìgbésẹ̀ tí wọ́n ti ó lè yíyá yíyá ẹ̀wẹ̀. ìdílé máa ń wọ́n ìsìn púpọ̀. báwo ni agbára èṣù bó ló ṣe ká Jésù? nígbà tí ilé ti dé máa ń pọn ẹgbẹ́ gbogbo agbára. gbogbo agbára Jésù lọ́wọ́ rẹ̀ ló wà. kò sí lọ́wọ́ ọjọ́ òkú àti lọ́wọ́ òṣòro rẹ̀ Oṣù agbára ayé lọ́rùn. Oṣù agbára Jésù lọ́wọ́ ẹ ló wà. Èso ọwọ́ ń gbé. Ó kì í mọ́lẹ̀ báyìí. Ẹ jọ kó o ṣe pé. Èso sì ìgbẹ́jọ́ sọ tó lè yí ayé rẹ̀ rẹ̀. Mo wà ní ọdún lọ́dún kan. Mo ẹnìkan lè jókòó, ó máa ń ka Báìbù yẹn ní Fọ̀nsẹ̀. Wọ́n wá ní ọwọ́ kàbí èso transporting. Jésù. Jésù kó wá kó wọlé pé à ó máa wọ ojú ara wọn pé báwo ni èso ṣe wá ta kọ́tẹ́ orí olúwa tó lu ara. Àwọn kan ní ẹbí bí ojú yìí ó lù ẹ̀ẹ́dẹ̀ gbogbo náà wà lò. Bíbélì ni èso bí Jésù lọ sọ yóò kìkì kàkẹ́ rẹ̀ tẹ̀síwájú. Ó sì di gbogbo ìyá ọba ayé ẹ̀ náà. Bíbélì tó wá ní Jésù wá ń ṣe àdúrà fún èṣù pé àníkọ̀ọ́ jù ọ lọ lórí ilẹ̀ yìí tẹ̀. Àti ògbó wọn. Gbogbo tí wọ́n bẹ lórí ilẹ̀. Èṣù wa ń sọ fún Jésù pé sọ́dọ̀ àwọn nǹkan wọ̀nyí. Ó sì yóò sọ ọmọ wọ̀nyí lè ní òbí fún ọ. Èmi wá lẹ́yìn láti fi ọ́ fún ọ. Bí wọ́n bá lè wó lẹ̀ tó ti gbogbo orí ba lẹ̀ fún mi. Ọ̀ fún mi balẹ̀ fún mi. Sọ́dọ̀ owó kan wọ̀nyí. Nígbà náà ni Jésù sì rí fún pé. Jésù á dá lò gẹ́gẹ́ bí ọmọ ọkọ wílé. Padà kúrò lẹ́yìn ní Sátáàlì. Àwọn olè láàyè. Ìnà ṣàìsọ ìrọ̀jì. Ẹ̀yin ọmọ àwùjọ rẹ̀ náà yé nínú ìṣẹ́ ìlọ́ọ̀rì. Lọ́ba àdẹ̀bọ́ wa ló sọ pé ògùn oṣó gbogbo, ògùn àdẹ́ gbogbo, ògùn èrè gbogbo. Àdẹ́wọ́ lè òbí ọ̀rẹ́ lè máa bọ̀. Ẹ̀wọ̀n kan, ọlọ́run èṣù Jésù á sọ méjì wípé padà kúrò lẹ́yìn ní sátánì nítorí àti nítorí àti tọ̀pẹ́ rẹ̀ pé olú ọlọ́run ẹni tí wọ́n tó forí balẹ̀ fún olú ẹni tí wọ́n tó forí balẹ̀ fún òun nìkan ṣoṣo ní kí wọ́n tó máa sìn. ọlọ́run kẹ̀kẹ́ wọn sì máa sì kàwé o lè bẹ́ẹ̀ yìí o torí pé ọlọ́run sọ fún aláìka náà kò náà àbíkú ẹ̀ṣẹ̀ bá sí bá sẹ́kọ̀tì ọlọ́run ní wàá yíyá ẹ̀mí sásìkà lọ́hùn lórí fọ́nà àkáṣìkà lọ́hùn ní ìgbà wọ́ ọlọ́run ní bá fi àdáwọ̀ rẹ̀ kò sí pápá lẹ́ẹ̀ tó lè yọ àbẹ̀wò rẹ̀ kò sí ẹni tó lè yọ àti tí èèyàn bá gbọ́ nǹkan ẹyẹ kó tó sinmi kéèyàn lọ sórí òkè tó ga jùlọ ìyẹn ò ní kí ìṣòro rẹ̀ ó níyà o. ọjọ́ tí ọlọ́run bá gbàdúrà èèyàn ó lè lọ́dọ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn àbáyọ́lá òun lè ṣàgbà kankan o torí pé gbogbo apátápátá àní kọjá tọ́lọ̀ ọba ti wọ fún àríkàlà. gbogbo ẹ̀ ló sì wá sí ìṣẹ̀. ṣùgbọ́n tí wọ́n ní pé a máa bẹ̀rọ̀ tábà tí ń lọ lọ́rùn ní gbogbo ìgbà táà fi sílẹ̀ èyí tó jẹ́ tiwa yóò padà wá jẹ́ tiwa tọ́lọ́pẹ́ ọmọ ní fàyúùtì kúlẹ̀ bí fọ́dúlà ọlọ́run máa gbogbo ilẹ̀ lọ́lá lọ́dọ̀ mi máa sì mọ bí ọlá yín àwọn gbèsè as long as tẹ́ ẹ̀ bá ti yapa mi àwọn ẹ̀rọ bá ti yapa mi kò ní ọ̀wọ̀ mi ọlọ́run ọlọ́run ní àwọn eléyìí má tẹ̀kúta wọ́n bá wọn dáyìí torí wípé wọ́n ti wá fi kálẹ̀ ní kẹ́lọ́rọ́dì ó wá jẹ́ wàhálà fún ètò òdòdó ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ bàbá. ọ̀dọ́ ni agbọ́pọ̀ tata wá dá sí wọn láàrin yẹn ó wá jẹ́ wọ́n ṣìnà. ìgbìmọ̀ àti ẹgbẹ́ rántí ẹ bá wo one two chapter nineteen verse thirty. eléyìí tó fi wá lọ́kàn balẹ̀ pé wàhálà ìkókó ọgbọ́n làwọn. Matthew chapter nineteen verse thirty. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó síwájú ni yóò sẹ́yìn. Yàrá wo tí Jésù bá ti ń sọ̀rọ̀ bá ti ń sùnmọ́ láìsè lórí fún ọ? Jésù ń sùnmọ́ ọ̀pọ̀ àwọn tó ṣáájú ni ó sì kẹ́yìn. Àwọn tí ó sì kẹ́yìn ni yóò síwájú. Gbogbo àwọn tó wá kẹ́yìn pátá àwọn ẹ̀wọ̀n wà wà wọ́n ti. Àìmọ̀ Muhammad. Àìmọ̀ Muhammad. Àìmọ̀ láàrú àfihàn àwọn aládégbẹ̀yìn sàbí wúlẹ̀ yóò wọ̀ ìyá wọn tó àwọn aláṣáájú. sọ fún wọn wípé ẹ̀yin Christian àwọn aláṣàlàyé bíbélì fún will explain the Bible to you enthusiastically. Àwọn aláṣẹ ojú mọ́lákì ṣàpàtì bá sẹ́kù náà ọkọ̀ lè gbàgbá. lọ́sọ̀dá mẹ́wàá rẹ̀ èyí lóhun tó lù wá paláṣẹ. sọ́sọ́sọ́sọ́dá mẹ́wàá rẹ̀ má ṣe já ọlọ́run lóde o. rántí máa bá kí orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkejìlá. òkìkí ní ti tẹ́lifíà tó bá tún dá mẹ́ràn rò á bà gbogbo rẹ̀ jẹ́ òróró ìdá mẹ́wàá rẹ̀ má sì jẹ́ gbogbo mẹ́wàá nílẹ̀kùn òun ni kí yóò sàdá mẹ́wàá rẹ̀ ò kí ìrà rẹ̀ lè bọ̀ rẹ̀ mẹ́lẹ̀ ẹ̀yìn ẹ̀wọ̀n ní ilé ìgbà tí èsì dé èrò ló wọn ṣe ní ẹsẹ̀ wa máa ń tó máa ń ṣe ní kàlẹ́bí. bẹ́ẹ̀ni. torí àwọn tó wọn kàn lé kò fẹ́ dá bí Jésù nínú wa pẹ̀lẹ́ kò bọ́lá bínú mẹ́lẹ́. sì wí pé ah, ah. ègbé ni fún yín. ẹ ṣe àmì. mo ni fún yín. ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tẹ̀ yín gba ìdá Jésù nítorí pé wọ́n gba ìdá Jésù ṣépè fún ọ. tẹ̀síwájú. Bíntì àti Àníṣe. Wọ́n ń gba ìdámẹ́wàá Bíntì àti Àníṣe. Àti Kúmúnì. Àti Kúmúnì. Èyí sì ti fi ọ̀nà tí ó tóbi jù nínú òfin sílẹ̀ láì ṣe. Ìdájọ́. Ìdájọ́. Àánú. Àánú. Àti ìgbàgbọ́. Òyìn ni ó tọ́jú ẹ̀yìn ìbáṣe. Láìsí fi ìyókù sílẹ̀ láì sí.

Now, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ló kórè àìsílámù àfọ̀t. Islam ìsìlámù pa lórí àwọn ọ̀kẹ́ márùn-ún. Ṣahádàtà la ilaha illallah. Àbí àkọ́jọ́ àkọ́kọ́ ni pé ká lọ ọ̀rọ̀ ọ̀kan. Ẹlẹ́ẹ̀kejì. Kí ló pẹ̀lú ẹ̀kejì? Ọdún máa wà yí o. Ẹ̀sìn náà ìlà wa. Kí ẹlẹ́ẹ̀kejì máa mi kákìrò ẹlẹ́kẹ̀ẹ́ náà bọ́ ayọ̀sàkà ẹlẹ́kẹ̀ẹ́ ní bọ́ ẹlẹ́kàrò ń bọ́ ayọ̀ sí ẹlẹ́kàrò àwọn mẹ́sàn-án nínú a fi gbogbo mẹ́rin ẹlẹ́ tó yá lọ́nà bá ní ká pàdé náà a máa wá ṣàlàyé ẹ̀ bóòlù ló ṣe rí. àkọ́kọ́ náà tẹ̀kẹ́ tó ń wá yàrá wá pé wọ́n yaba sí tọ́lọ̀ ọba lọ́tẹ́ májẹ̀ tí ọlọ́run fi lé wọn kúrò lóko rẹ̀. ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ aṣọ ló wá lé ẹ máa lọ sí first samuel chapter four verse twenty one the book of first samuel chapter four verse twenty one. First Samuel chapter four. Ó sì gbé ọmọ náà ní Ikabodu, Ibe. Jésù ó rọ owó kan bẹ́ẹ̀ lórí àwọn farabalẹ̀. Bíbélì ní wọ́n wá lọ ọmọ lẹ́rin bí àwọn òkùnkùn èyí mi ìka bọ́ọ̀lù ẹ̀ẹ́ wípé kò sí ògo fún Ísírẹ́lì mọ́ kí wọ́n wí kò sí ògo fún Ísírẹ́lì mọ́ wọ́n ní kò sí níbi kò sí ògo fún Ísírẹ́lì mọ́ nítorí tí a ti gba àpótí Ọlọ́run nítorí tí bàbá ọkọ rẹ̀ àti ti ọkọ rẹ̀ a ti gba àpótí Ọlọ́run àwọn christian máa ń pè kíni kan ní act of God àpótí ẹ̀ ṣe rí àpótí ẹ̀ agbára ọlọ́run wa akọ́nù mi kejì lọ ẹ bá wọnú mo fẹ́ wọnú olùfàyè ẹ bá dúró ẹ bá wọ báyìí ẹ bá mú fóònù kejì rẹ kẹ́lẹ́ bá mọ̀ pé àníṣe ọlọ́run ṣàánú àwọn mùsùlùmí dára ṣàánú wa pọ̀ ló fi pé wọ́n ti hàn àwọn aléèmọ̀ sẹ́yìn àsìkò táwa náà wá wà àsìkò bá rìbẹ́ǹdì náà wà rìbẹ́ǹdì là ń bá ẹ bá mi kà á fún ìjà rẹ̀. èjì ògbè. èjì ògbè. èjì ògbè. àjà lọ́rùn sì fi ọ̀mílà sí ọba wọn. ẹ máa gbọ́ nínú olùkúfà yìí ṣẹ́rí àwọn akẹ́kọ̀ọ́ àtẹ́rẹ́ ọlọ́run máa ń mọ̀ ọ́n mọ̀ yóò jó jáde káwọn tó nílé bá mọ̀ wípé ṣe ti ń pé ọlọ́mọ bá ń tọ́ ní sọ́nà kò sí rọ́nà. àjàlọ́ sì fi Ọ̀rúnmìlà ṣe ọba wọn torí òun náà ni a pè ní òtítọ́. Ọ̀rúnmìlà ṣe ọba wọn torí òun ni wọ́n pè ní òtítọ́. ìdí rẹ̀ ni wọ́n fi ń pè ní olótítọ́ ilé ayé. ìdí ni ẹgbẹ́ tó máa mi Ọ̀rúnmìlà wá ṣe ìbéèrè lọ́wọ́ ọba àjà lọ́run pé. Ọ̀rúnmìlà wá béèrè lọ́dọ̀ ẹlẹ́dàá gbogbo ayé. Jọ̀wọ́ ọba mi aláyọ̀. Ọlọ́run ọba ọ̀run ọba tó dá ọgbọ́n nǹkan. Ọba tó ní ayé àti ọ̀run. Mo fi ìtẹríba béèrè lọ́wọ́ rẹ̀. Mo fi ìtẹríba mo fi béèrè lọ́wọ́ rẹ̀. Irú iṣẹ́ tí o yàn fún mi láti lè máa ṣe. Irú iṣẹ́ wo ló yàn fún mi láti lè máa ṣe? Àti kí èmi bá lè mójútó. Kí ìsìlè bá mójútó. Àjàlọ́ sì pín iṣẹ́ iribi fún lójú kan náà. Ó pín iṣẹ́ ribiribi fún lójú kan náà. Iṣẹ́ náà sì jẹ́ márùn-ún. Ṣé bá fẹ́ sọ ìwọ́n rẹ̀ mọ́? Ìkíní ni ọgbọ́n ìkejì ní ìmọ̀ ìkẹta ní òye ìkẹrin ní làákàyè ìkarùn-ún ní àwíṣẹ. àwíṣẹ wo la fẹ́ ṣàlàyé ṣe mọ̀ pé bẹ́ẹ̀ bá ẹ̀jẹ̀ tí mọ́kàlẹ̀ kí wọ́n mọ́ sọ wọ́n ní ìyá rẹ̀ dúpẹ́ àmín tó ní pé ibi tó ti lọ rẹ̀ ibi àṣẹ tí ó ti dé gbogbo tó wá sì sọ bẹ́ẹ̀ àṣẹ wọn ibi àṣẹ. now ṣe wá rí act of God yẹn bí bọ́ọ̀sì báyìí agbára ọlọ́run ló wà bẹ́ẹ̀ gbogbo bí táwọn ọmọ ìsírẹ́lì bá lọ láyé wọ́n yẹ kó wọn lóko gbogbo epo wọn àwọn ẹ̀wọ̀n wọn borí lọ́dún gbogbo sáyẹ̀lì ní pé kẹ́kẹ́ gbèjì yẹn wọ́n wá ṣe mistake gan wọ́n wá lọ gbé bọ́ọ̀sì yẹn that arc wọ́n wá lọ gbé sílé òòṣà ilé òòṣà tí wọ́n wá gbé sí i ó wá bí ọlọ́run pé ẹ́ ẹ wá lọ ibi tí agbára mi wà ẹ wá lọ pè sí òòṣà èmi ọlọ́run máa wá gba agbára tó wà ń bẹ̀ máa wá gbà kú ọlọ́run wá gba agbára tí ń bẹ ń bẹ̀ ọlọ́run gbà kú ń bẹ̀ ó wá jẹ́ bí ìdí àsìkò tí a lẹ́nu ọkọ̀ sábà tó ṣe tàwọn ẹ̀ǹtì sí mákà lọ́lọ́run wá gbé agbára tí ń bẹ lára hákìí Túbẹ́hàbù náà bí kàábà ló ṣe rí. Àwọn orí pé wọ́n máa ń pè ní àwọn èèyàn mẹ́rin wọ́n máa ń pè méjì wájú méjì lẹ́yìn. Exactly like that box, ọlọ́run wá dá agbára ẹ̀ padà sílẹ̀ torí pé ó ti kúrò lọ́wọ́. Now ní Jeremiah chapter five verse fifteen, ẹ bá wọn Jeremiah chapter five verse fifteen eléyìí ló kọ́kọ́ ṣọ́ọ̀kì wọn tí wọ́n lè fà ìdí pọ̀ láti gbàgbọ́. Wò ó èmi ò mọ orílẹ̀-èdè kan wá sórí yìí. Ibi ìlú wàhálà tí wọ́n wọlé ṣẹ́gun pé àlejò ọmọ ọmọ ìṣòro kì í ṣe from the lineage of Isaac. Ìyẹn wọ́n kó wàhálà àwọn wá báwo la lẹ́nu kan ṣe wá wá tí kì í ṣe láti ibi ìran tá a kó wàhálà àwọn. Wò wá sórí láti ọ̀nà jíjìn láti ọ̀nà jíjìn ẹ̀yin ilé Ísírẹ́lì ẹ̀yin ilé Ísírẹ́lì ni Olúwa wí orílẹ̀-èdè alágbára ni orílẹ̀-èdè orílẹ̀-èdè láti ìgbàanì ni orílẹ̀-èdè tí wọn kò mọ èdè rẹ̀ bẹ́ẹ̀ ni wọn kò gbọ́ èyí tí ó ń wí àwọ̀fà rẹ̀ dàbí ìsàwò tí a sí. so ẹdún jeremiah yẹn náà ẹ bá wọn wọ twenty seven ìyẹn lọ́wọ́ fún wa kọ̀ balẹ̀ ìwà pátá. Èmi ti rí panṣágà rẹ̀. Ọlọ́run ní èmi ti rí panṣágà rẹ̀. Àti yíyan rẹ bí ẹ̀sìn. Àti yíyan rẹ bí ẹ̀sìn. Kúkúrú ìwà àgbèrè rẹ̀. Kúkúrú ìwà àgbèrè rẹ̀. Àti ìwà ìríra rẹ lórí òkè. Àti ìwà ìríra rẹ lórí òkè. Àti nínú oko. Ìgbé ni fún ẹ̀wọ̀ Jerusalem. Ọlọ́run ní Ọlọ́run sọ eléyìí o. Ìgbé ni fún ìwọ Ísírẹ́lì. Ìwọ kò lè fi mímọ́ náà. Bíbélì ní o wá ní ibi mímọ́. Yóò á ti pẹ́ tó. Ẹ ní wọ́n ti lè kó ká lọ́pọ̀ òní ju ara rẹ̀. Lẹ́sẹ̀ ni pé ìgbà táwọn mùsùlùmí lọ mọ́tà, àwọn náà rò pé sáwọn náà wà ní lọ bí gángan. Àwọn náà jẹ́ kí wọ́n ṣe gángan tó jẹ́ kú lọ, káwọn mùsùlùmí jẹ́ lọ pé àwọn náà lọ bí gángan. Àwọn àwọn àgbẹ̀ àwọn àlọ́ Jerusalem. Ọwọ́ dàbí pàdé ẹ o, ẹ̀dá lọ sọ́dọ̀ òkè olúwa o, ẹ̀dá lọ sùn. Bí pàdé yẹn lọ tó lọ ṣe visitation, bẹ́ẹ̀ ni ti wọlé. Onígbẹ́kọ̀ wà recognized àwọn pátíríkì tó èmù yẹn máa ń lọ tí wọ́n bẹ́ẹ̀ mọ̀ nílọ Jerusalem àwọn èèyàn Jerusalem torí pé wọ́n ti fi ìpìlẹ̀ ẹ̀lẹ̀ ní ìpìlẹ̀ tí wọ́n fi sílẹ̀ yẹn kò ló kó bá wọn kan ọlọ́ni Jerusalem ò ní di níná yóò àti pẹ́ yóò àti pẹ́ tó dáhùn bá ti gẹ́gẹ́ ọlọ́dọ̀ ò sì ní padà rárá ó tẹ̀sán lọ sí ọlọ́dọ̀ lọ sí Jésù hmm. lásìkò Jésù ní Matthew chapter twenty-one ẹ bá gbọ́dọ̀ ìjọba seventeen. ok ní wọn fún Matthew chapter twenty-one àti sọ̀rọ̀ hàmì lọ tẹ̀lé ìpínlẹ̀ láti mú ètò kó bá wọn. ẹgbẹ́ òwe mìíràn. òwe ilé ìsúnmọ́ bí ń sọ̀rọ̀ èkó ṣèṣì. baálé ilé kan wà tó gbé ọdún àyàrá. ṣùgbọ́n bá wọn parí òwe yẹn tán yóò tún wá ṣàlàyé fún wọn pé òwe tó ń sọ ìtumọ̀ lélẹ̀. ó sì sọ gbàyíká. ó ní baálé kan kó dàpọ̀ ó sì wá ṣe ó wá ibi ìmúsì sínú rẹ̀ ó wá ilé ìsọ̀ ó sì fi sí àgbẹ̀wò fún àwọn olùsọ́gbà. ó wá fi ọgbà àtọwọ́ tó ó fi ilẹ̀ fáwọn alábàtọ́ kan. ó sì lọ sí àjò nígbà tí àkókò èso súnmọ́ etílé. àpò àtàwọn ìjọ tí a pè é gbogbo wa ọlọ́run

olùṣọ́gbà yẹn wọ́n wá mú àwọn ọmọ tó rán lọ. wọ́n lu èkíní wọ́n lu èkíní wọ́n pa èkejì wọ́n pa èkejì wọ́n sì sọ ẹ̀kẹta ní òkúta. wọ́n sọ ẹ̀kẹta ní òkúta. wọ́n sì tún rán àwọn ọmọ ọ̀dọ̀ mìíràn tó tí ó ju àwọn ti ṣáájú lọ. wọ́n sì ṣe bẹ́ẹ̀ sí wọn gẹ́gẹ́ ṣùgbọ́n ní ìkẹyìn gbogbo wọn. ní ìkẹyìn gbogbo wọn. ó rán ọmọ rẹ̀ sí wọn. ọwọ́ rán ọmọ rẹ̀ sí wọn. wọ́n wípé wọn ò ṣe ojúṣàánú ọmọ rẹ̀. àwọn ọmọ rẹ̀ ní ìjọba kiri wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí àwọn olùsọ́gbà rí ọmọ náà wọ́n rí wọ́n wí fara wọn pé èyí yìí ni àrólé ẹ wá ẹ jẹ́ kí a pa kí a sì kó ogún rẹ̀ wọ́n sì mú wọ́n sì wọ́n jáde kúrò nínú ọgbà àjàrà náà wọ́n sì pa á ìjẹ́ nígbà tí olúwa ọgbà àjàrà bá dé kí ni yóò ṣe sùúrù lókè ẹ wá wọ technical question tí ẹ̀fẹ́ Jésù ti kọ̀wé ó wá pòsì ẹ̀sìn olóyè ẹ̀hẹ́. Ǹjẹ́ nígbà tí olúwọ gbàjà bá dé? Ẹni tó bá ń ní ọgbà yẹn tó bá dé. Kí ni yóò ṣe sí àwọn olùsọ́gbà wọn ni? Kílẹ̀ ẹ̀rọ ẹ̀jẹ̀ náà wà lọ́dọ̀ kọ́kọ́lá. Kílẹ̀ ẹ̀rọ ẹ̀jẹ̀ tó lọ́gbà yẹn kí ló ṣe wà lọ́dọ̀ lọ́gbà. Táwọn ti ń pa àwọn òòrùn sí wọn. Ẹni tó lọ́gbà kí ló máa ń ṣe fún ọ? Lọ́kùnrin sọ yóò tàbí sọ ìgbà. Yóò pa wọn rùn yóò gbọ́dọ̀ kí ló wàá ṣe fún bá dé. òun yóò pa wọn tẹsíwájú. wọ́n wí pé yóò pa àwọn èèyàn kú wọn ní ní ipa òṣì yóò sì fi ọgbà àjàrà ẹ̀ sí àgbàtọ́jú fún àwọn olùsọ́gbà mìíràn àwọn tí ò máa fi èso rẹ̀ fún lákòókò Jésù sì wí fún wọn pé ah, ẹ̀yin kò tí kà nínú ìwé mímọ́ pé ẹ kò tí kà nínú ìwé mímọ́ pé òkúta tí àwọn ọmọlé kọ̀ sílẹ̀ the stones that the builders rejected òun náà ni ó sì di pàtàkì igun ilé the stone they hired èyí sì ní iṣẹ́ Olúwa ìyá wa Hajar tí wọ́n kọ̀ ọ́ lẹ̀ ní dọ́kìnrí àná táyọ̀ jẹ́ nǹkan kan Hajar discovered that the builders rejected Òun náà ni ó sì di pàtàkì ikú ilé. Every sheep corner stone, olóòpàdà wá ní lẹ́yìn sí o. Èyí ni iṣẹ́ Olúwa. This is the word of God. Ó sì jẹ́ ìyanu ní ojú wa. Nítorí náà. Nítorí èyí o. Èmi fún yín pé. Jésù ló wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi sì fún yín A ó gba ìjọba Ọlọ́run kò lọ́wọ́ yín. Ìjọba of God shall be A ó sì fún fún orílẹ̀-èdè mìíràn. Tí yóò máa mú èso á gbà lọ́wọ́ yín Jésù ló sọ̀rọ̀ yìí o ẹnikẹ́ni báwọn tá a rẹ sí Jésù sọ báwọn tá a rẹ sí wípé á gba ìjọba Ọlọ́run kò lọ́wọ́ yín á sì fi fún orílẹ̀-èdè tó máa bóyá wọn mọ̀ bá ń kọ́ ọ́dà bá lọ sí bá lọ́sọ̀rọ̀ twenty one twenty two ìmọ̀ bá ń tún ṣàpà fifteen ẹ̀sẹ̀ àpọ̀ oríṣẹ́ lọ́wọ́ obìnrin akínádì kan sì jẹ ẹkùn náà wà ó sì kígbe wípé. ṣe rí torí pé gbogbo àwọn àlẹ́ ọlọ́run sọ láyé ìdáná àlùkọ̀rán wọ́n àkọ́lé àṣálẹ́ lẹ́kọ́ olùkàrúsùlá ìlà àtọ̀ ọlọ́run ní ìrírí àlẹ́yìn gbogbo àwọn òjíṣẹ́ tá a rán ṣáájú rẹ̀ ọ̀gbọ̀n àwọn ìyẹn wọn lára wọn sí ìlà àtọ̀ òyìn àmọ́ wọ́n tiẹ̀ you are not given a restrictive message dájúdájú. Mẹ́sẹ̀ yìí tí a ó kárí. Àwa kọ́ oníṣẹ́ lásán. Àbí kí o jẹ́ aláàánú gbogbo ayé. Àbí kò ṣe kí o, àbí kò jẹ́ aláàánú gbogbo ayé. Dájúdájú àwa kọ́ oníṣẹ́ lásán. Ọlọ́run sí gbogbo ènìyàn. Ó bá yé gbogbo èèyàn. Gẹ́gẹ́ bí olùfúnni ní ìwé ìdùnnú. Àná o sí. Àti olùkìlọ̀. Ṣé pé àwọn ọmọ ọmọ kọrin kan láyé mọ́mọ́ èyí náà lẹ́nu ọkọ̀ ọ̀run ìrìnlẹ̀ ní Olùlẹ́ni my God aláìsò láàánú fún gbogbo àgbáyé. Gbogbo ìgbàjọ́ Olúmọ̀. obìnrin ká kí náà lè ti ẹkùn náà wà. orí pé kì ṣe gbogbo ayé la rán ní Jésù kí gbogbo ayé that is the simple problem. ó sì kígbe wípé. obìnrin yẹn máa ń sáré tẹ̀lé Jésù wá kígbe tọ́ lẹ́yìn olúwa ìwọ ọmọ dábìlì ṣàánú mi. ṣàánú mi ìwọ náà ló sọ ìwọ náà ló sọ nínú mátùgbé ìbùkún nípa ẹni tó bá ń ṣàánú tó ní pé yóò rí àánú gbà in that case. Ṣàánú fún mi. Ọmọbìnrin mi ni ẹ̀mí èsùn dá lórí gidigidi. Ọmọ mi ẹ̀mí èsùn dá lórí gidigidi. Ṣùgbọ́n kò sí dá lórí ọ̀rọ̀ kan. Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wà. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá. Wọ́n bẹ̀ wípé. Wọ́n lọ bẹ Jésù. Wọ́n kúrò lẹ́yìn wa. Wọ́n tẹ̀ wá níta. Sẹ́ńdà ìwé náà. Nítorí ó ń kígbe sọ̀ wá lẹ́yìn. Ṣùgbọ́n ó dà wípé. Jésù á dà wípé. A kò rán mi. A kò rán mi. A kò rán mi. Bí kò ṣe sí àwọn àgùntàn ilé Ísírẹ́lì yóò dùn. Ẹ Jésù sọ fún mi yẹn ká tó jáde àwọn ìwà máa ra rẹ̀ léèmọ̀ ààrẹ mi sí ọ̀rọ̀ ní ara mi sí. Bọ́tún mi ní yẹn kò ní Jésù lọ́rùn rẹ̀ tẹ̀síwájú. Nígbà náà ni ó wà ó sì tẹríba fún gbígbó Olúwa ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n ó dáhùn wípé. Jésù lè rán bàbá rẹ̀ kábíyèrè. Ó tún wá lọ bá pé ṣàánú ló ràn mí lọ́wọ́ gbà ẹ̀ tó bá lè ṣàánú mi ṣùgbọ́n ó dàn wípé ọ̀tọ̀ kí a mú àkà àwọn ọmọ. Jésù ní sọ̀rọ̀ tí mò ń sọ wọ́n létí kò tọ́ kí a mú àkàrà àwọn ọmọ. Kí a fi fún ajá. Jésù á pẹ́ fún àwọn tí wọ́n jẹ wọ́n jẹ́ Jésù ní ajá wọn. Ó yẹ kó lọ sí mi, àmì bá ajá oúnjẹ tọ̀tọ̀ sí mi bàbá mi jáde jésù tó wá fipá jáde rà yìí. èmi àwọn ọmọ tí ní àwọn ọmọ bá ní bẹ́ẹ̀ ṣe ní wọn ní ni wọn wà láyà mi kò sí sẹ tó ṣe wà sí wọn tó ń gbà sí ìsà. ní sẹ ni wọn ọ̀gá mi ẹni tó tó kọyọ wọn kà ló kọyọ wọn ọ̀rọ̀ ọmọ rẹ ló fẹ́ máa ṣe kára wẹ ọ̀gá ló tó kọyọ. kí ni wọn wọn lẹ in nígbà tí wọ́n ń ṣe wọ́n ṣe program gan tí ò fẹ́ àwọn lọ síwájú lọ́ọ̀tì wọn ní pásọ̀ láti ìbẹ̀rẹ̀ láti ṣe wáàtì wọ́n ní wọ́n ń lọ́rẹ̀. ìyẹn ni pé ẹni ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ni ọlọ́sọ̀rọ̀ lè wà Muhammad ìwòsàn àtẹ́sí lára ọlọ́ọ̀bá ẹ̀kọ́ fi láti ní ìrọ̀bí kábíyèsí ìmẹ́tì wà lọ́ọ̀rí lọ́ọ̀tì lè hàṣà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وأعلم إلى سبيل ربك بالحكمة ọlọ́run ìrìn àlẹ́bí pẹ̀lú sọ́nà ọ̀nà ọlọ́run àti wá sí eré wọn lórí lọ́sẹ̀ lásàrẹ̀ tí àti wá sí orí ọ̀ wà jáde ihu ilẹ̀ ti ìgbà láàrín ìwé ìgbà ìlànà ọ̀pàdà wà àrẹ̀mọ̀ ìrọ̀bọ̀ Ìtọ́jú a máa kà wọ́n mọ́. Ó mà wípé kò lọ́jọ́ a máa kà wọ́n mọ́. Yà á fi fún ajá. Yà á fi fún ẹ̀yà ajá yóò rọ̀ ajá yọ. Àwọn tó tó kọjá wọn sí ìkẹyẹ, àwọn sọ wáyé dá lọ́sí ó sì wí pé bẹ́ẹ̀ ni olúwa àwọn ajá máa jẹ nínú ẹ̀rún tí ó ti orí tábìlì olúwa wọn bọ́ sílẹ̀. láti àbí àjálù alóòrùn ọkọ̀ ọ̀rẹ́ náà sọ̀rọ̀ pé níbi tí olúwa rẹ̀ náà ti jẹ oyè náà àwọn èrò bí àkàkà rẹ̀ á máa bọ́lẹ̀ pẹ́pẹ́ ó máa wá jẹ́ oúnjẹ fáwọn ajá báwọn náà ó gbòkègbò rẹ̀ pé bóyá àwọn náà lè láǹfààní bẹ̀ nígbà náà ni jésù dáhùn ó sì wí fún pé obìnrin yìí ìgbàgbọ́ ńlá ni tìrẹ yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́ kárí fún ọ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ jésù ní á gba ìjọba ọlọ́run kò lọ́wọ́ rí á wàá fi fún orílẹ̀-èdè tí ó mọ inú èso rẹ̀ wá bá a lọ sí John chapter four bá a wọ verse nineteen book of John chapter four verse nineteen. obìnrin náà wí fún pé ọ̀gbẹ́ni mo wòye pé wòlíì ni ìwọ ń ṣe. ó jẹ́ pé ọ̀rọ̀ yẹn pọ̀ wọ́n ti lọ ń pa ọ̀rọ̀ yẹn pọ̀ látòkè. Jésù ti sọ fún ènìyàn pé báwọn bá sixteen ẹ̀ náà. Jésù wí fún pé lóòótọ́ ìgbé ọkà rẹ kí ó sì wá sí ìsì obìnrin náà dáhùn ó sì fi fún pé èmi kò ní ọkọ Jésù fi fún pé. mọ́tìkà mọ́tìkà bá lọ sí first John chapter nineteen I mean first John chapter four báwo verse eighteen first John lọ́dọ̀ wẹ́wẹ́wẹ́ mo fẹ́ fà kẹ́kẹ́ yọ bẹ́ẹ̀. Jọ́ọ̀nù kékèké. Ẹ jọ́ọ̀nù kékèké. Ìbẹ̀rù kò sí nínú ìfẹ́. Ẹ pàṣẹ dín ní ẹ. Bíbélì ní ìbẹ̀rù ṣẹ́rí ibi wẹ́ẹ̀dì kan ni wọ́n wá ní kí <laughs> ọlọ́mọdé yóò dára ọlọ́mọdé yóò bọ́ wá rẹ̀ yóò tún àwẹ̀ ẹ̀ ṣàfihàn bàbá ìyàwó wọ́n ní kó wọ́n ní kó ṣí méjì kó ṣí first john chapter four verse nineteen ìjọ ní kó kàdé o àbí verse eighteen ìbẹ̀rù kò sí nínú ìfẹ́. ìjọ ní kó kàdé o kó máa ń dábàá nípa àwọn ọmọ tí wọ́n fẹ́ fẹ́ra wọn pé ìbẹ̀rù kò sí nínú ìfẹ́. ṣùgbọ́n ìfẹ́ tí ó pé ń lé ń lé ìbẹ̀rù jáde. ìfẹ́ tó pé ó máa ń lé ìbẹ̀rù jáde. nítorí tí ìbẹ̀rù ní ní ìyà nínú. ìbẹ̀rù ní ìyà nínú. ẹni tí ó bẹ̀rù kò pé nínú ìfẹ́. ọkọ tó fẹ́ ìyàwó tó fẹ́ ò lè máa bẹ̀rù rẹ̀ nígbà tí ìṣe mílítì àbíà mílítì àbíà kọ́ ẹgbẹ́ ọ̀dọ́ fẹ́ràn ara yín ìbá ní ọmọ ìyàwó John chapter four verse eighteen lọ́wọ́ kà ètò ìyàwó lọ́rẹ̀ rẹ̀. Obìnrin náà dáhùn wípé. Obìnrin náà dáhùn wípé. Ó ti pè ní kò ní ọkọ. Èmi kò ní ọkọ. Yéṣu wí fún pé. Yéṣu wá wí fún pé. Wọ́n bèrè pé èmi kò ní ọkọ. Nítorí tí ìwọ ti ní ọkọ márùn-ún rí. Ní bàbá ìyàwó kàjá lè gbọ́ náà rẹ o. Nítorí tí ìwọ ti ní ọkọ márùn-ún rí fi wẹ́ẹ̀lì. Ẹni tí ìwọ sì ní nísinsìnyí kì í ṣe ọkọ rẹ. Ẹni tó ń ṣe ọkọ rẹ, àwọn náà kí ló ṣẹlẹ̀? Wọ́n sì sọ òtítọ́ ní èyí. Àmì ìwọ sọ̀rọ̀ dáadáa nígbà tá àbúrò jọkọ rẹ̀ lálàyé Jésù wọn sọ fún arábìnrin yẹn wípé ọ̀gbẹ́ni. Obìnrin náà wí fún pé ọ̀gbẹ́ni mo wòye pé ọ̀rọ̀ yìí ó ti fẹ́ máa jọra wò. Wòlíì ni wọ́n ń ṣe. Ó dà pé ọ̀ ń sọ̀rọ̀ bí ànábì ọlọ́run, ọ̀ ń sọ̀rọ̀ bí wòlíì tẹ̀síwájú. Àwọn bàbá wa sì lórí òkè yìí. Ẹ̀yin máa ń sọ wípé àwọn bàbá wa orí òkè bẹ́ẹ̀ sọ ìbíbẹ̀ náà ni wọ́n ti ń sìn. Ẹ̀yin sì wípé Jerusalem níbi tí ó yẹ kí àwa máa sìn. Ẹ̀yin sọ láti máa sìn ní ìjọsọ́lọ́rùn láti fún lẹ́pẹ̀ bá a ti kàlẹ́ ẹ̀yẹ ní ìjọba ṣàtàtà tí máa sọ ẹni sáàbù ọlọ́ ni ègbé ní fún wọn ìrẹ́jẹ sọ́lẹ̀ Jésù wí fún pé Jésù wá fún pé gbàmí gbá obìnrin yìí. Ẹ gbàmí bọ̀ ẹ̀yin ìyá wa. Wákàtí náà ń bọ̀. Ẹ̀yin ìyá wa ẹgbà tí mo fẹ́ sọ ìbọ̀. Nígbà tí kì yóò ṣe lórí òkè yìí. Wákàtí yẹn máa ń bọ̀ kò wá ní jẹ́ lórí òkè yìí. Tàbí Yerúsálẹ́mù. Tàbí Yerúsálẹ́mù nígbà tí ìyá wa. Yóò ti máa sin bàbá. Ẹ máa sin Ọlọ́run. Ẹ rò wípé máa sin Ọlọ́run Ẹ̀síwájú. Ẹ̀yin ṣe ohun tí ẹ̀yin kò mọ̀. Ṣé ẹ rí from the beginning? Ẹ̀yin ṣe ohun tí ẹ̀yin ò mọ̀. Àwa ń ṣe ohun tí àwa mọ̀. Àwa nìkan làwa ń ṣe ohun tí àwa mọ̀. Nítorí ìbàlá ti ọ̀dọ̀ àwọn Júù wá. Ìbàlá wá ti ọ̀dọ̀ àwọn Júù wá. Ṣùgbọ́n wákàtí ń bọ̀. Ẹ̀síwájú. Ó sì dé tán nísinsìnyí. Ó sì bẹ́ẹ̀ ó sì dé tán nísinsìnyí. Nígbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin bàbá ní ẹ̀mí. Nígbà tí àwọn olùsìn tòótọ́ wọ́n máa sin Ọlọ́run in spirit. Àti ní òtítọ́. And in truth nítorí irú wọn ni bàbá wá kí ó máa sin òun. A spirit and a truth. Àwọn àbá wa ti àdé bẹ́rẹ̀ ń lọ. A spirit and a truth. Ṣé àmọ́ pé nínú àdìsí náà wẹlé kejì? Nígbà tí ìbìrì ìlú wa bá nàní. Sọ̀rọ̀lá Fadé wọ̀ sọ́dọ̀. Ìjọba Yorùbá ni wọ́n wá ń bí àlẹ́ mi léèrè pé, "Fàbílì ni a lè lè sàn." ṣàlàyé fún mi kí wọ́n pè ní dáadáa. Àlejò wọn sọ fún ìbílẹ̀ pé àti àkùdọ̀ wọ́ọ́yì kálẹ́kàtà ọ̀rọ̀. Fine laughter comes around, fine. And that is the truth and in the spirit. Arábìnrin ẹ máa sọ ọlọ́run bí ìgbà bẹ́ẹ̀ rí, bó tilẹ̀ jẹ́ pé ẹ rí, àmọ́ òun rí ni. Ẹ máa sọ ọlọ́run bí ìgbà bẹ́ẹ̀ rí nínú ẹ̀mí asọ̀láàtù bìlá ńlọ́lì bí kàjásọ̀ ti bìlá wọn. Ìrún tí àwọn kí tí ò bá sọ́kẹ̀ èèyàn bẹ̀ ó dàbí ara tí ó sẹ́ni bẹ̀. Sọ́kẹ̀ èèyàn gbọ́dọ̀ wà ń bẹ̀, èèyàn gbọ́dọ̀ máa ń sin ọlọ́run with rapid attention. Pé ọlọ́run yìí o, bí pàtó yẹ pé ó dúró báyìí, ó sì rẹ̀ pa tí à ń ṣe lọ́wọ́. Pàtàkì ṣe lọ́wọ́ báyìí, ó sì máa lọ́wọ́. Ọ̀rọ̀ Jésù lè. Tòní jẹ́ lórí òkè tẹ́ ẹ mọ̀ yìí o, bọ̀t àwọn ilé yìí, wọ́n máa wá ó pé wọ́n máa sin ọlọ́run nínú ẹ̀mí àti nínú òtítọ́ irú wọn náà sì lọ́lọ́wọ́ máa ń fẹ́ kí wọ́n máa sin wọn. bá sí Galatians chapter five verse twenty two ó lọ ọjọ́ ti lọ àwọn abáwa tí wọ́n dáa lẹ́kọ̀ọ́ wọn ti dóhùn ká máa wé sáà ìmọ̀. Galatians chapter five verse twenty two. ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́. four twenty two. four twenty two. Galatians chapter four verse twenty two. Àwọn afẹ́wọ̀ orí òkè tá a fẹ́. Nítorí a ti gbọ́ pé. Orí òkè yẹn nígbà tí ìṣá ṣe Jerusalem ní ò bá sì bọ̀. Wọ́n ní bàbá fẹ́ gbàkàrà lọ́wọ́ ọmọdé kí wọ́n náà ṣe. Ẹ̀jẹ̀ lára wa. Tábà fẹ́ gbàkàrà lọ́wọ́ ọmọdé. Àyè ẹwà wọn tí wọ́n lọ Yorùbá ní sọ. Ṣé bá Bàbá fẹ́ gbàgà lọ́wọ́ ọmọdé. Ah. Ah, ayé mi. Ah. Yorùbá ní àpò yìí sí lọ́wọ́ rẹ̀. Àwọn alẹ́ṣà kan pa lọ́gbà, àwọn aláìṣẹ́ Yorùbá kan. Àwọn Yorùbá. Yorùbá ní àpò yìí sí lọ́wọ́ rẹ̀. Mẹ́tọ́ bá ti tọ́ yìí wò tó gbà. Ilé ìlú tó ní wẹ́wẹ́ ẹ̀ ń ta àkàrà ẹ̀ lọ́wọ́ ẹ̀. Tó bá yẹ kí kì í ṣe Jerúsálẹ́mù, tí ì sì í ṣe Ibọ̀ wá láti mọ̀ ẹ̀gbọ́sí because ẹ̀gbọ́n àbúrò ẹ̀gbọ́sí. Tẹ̀síwájú. Nítorí a ti kọ́ pé Ábúrámù ní ọmọkùnrin méjì. Ẹ̀kẹ́ Bíbélì tó parọ́. Ó ní Ábúrámù ní ọmọ méjì. Ọmọ méjì pàlọ́ sí ẹ̀sẹ̀ lọ́dọ̀ tó bá tó wà. Genesis chapter twenty five verse one kì í sọmọ méjì ní Ábúrámù bí o bí wọ́n ṣe máa ń tà wá. Ábúrámù sì fẹ́ aya kan orúkọ yà máa jẹ́ pèjúrà. ẹlẹ́ẹ̀kẹta tí a bá bá gbogbo súnà ní abrahamu ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìn o. ó sì di sírani àti jọ́sánì àti mẹ́dánì àti mìdíánì àti isbaku àti suafun. ọmọ mẹ́fà níbo wọn là kọ́ ọ́yà àwọn ọmọ mẹ́fà yẹn wà kò sí torí pé ní first Corinthians chapter one verse thirty two bíbélì ní kọ́kú báyìí àdéhùn hmm. àdéhùn wá ní ọmọ mẹ́fà ó di àdéhùn ọ̀rọ̀ sáré ní ọmọ mẹ́fà lè ẹwú Nítorí a ti gbọ́ pé Ábáàmù ní ọmọkùnrin méjì. Ọmọkùnrin mẹ́fà. For the sake of argument, ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀. Ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin. Ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin. Àti ọ̀kan láti ọ̀dọ̀ òmìnira obìnrin. Ẹ̀yin tí a kọ́kọ́ sọ fún alẹ́ ìjọba ní wọn àgbọ̀ ọmọ aráàlú ìwọlé ó jẹ́ pé wọ́n ní kí ọ̀rọ̀ ní àwọn àríra àráyè rẹ̀ tẹ̀síwájú. Ṣùgbọ́n àbí èyí ti ń ṣe ẹrúbìnrin nípa ti ara. Bẹ́yìí tí ṣe òmìnira obìnrin bí nípa ti ìlérí. Èyí tí ṣe òmìnira obìnrin bí nípa ti ìlérí. Nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ. Àpẹẹrẹ ló jẹ́ o. Nítorí pé àwọn ọmọbìnrin méjì wọ̀nyí májẹ̀mú méjèèjì. Ṣé wọ́n ẹ̀ṣẹ̀ padà sí lọ? Àwọn obìnrin méjèèjì àwọn ni máa ń jẹ̀mú méjèèjì tẹ̀síwájú. ọ̀kan láti orí òkè Sínáì wá. ọ̀kan láti orí òkè Sínáì wá. kí a bí ní oko ẹrú ti ṣe ágárì. kí a bí ní oko ẹrú ti ṣe ágárì. nítorí ágárì ni òkè Sínáì Arébíà. nítorí ágárì ni òkè Sínáì Arébíà. tí ó sì lò ó. ṣe sùúrù. Sáwọ́rí Arébíà. òkè Sínáì Arébíà. nínú bíbélì Arébíà tí ó sì dúró fún Jerúsálẹ́mù tí ó wà nísinsìnyí. ẹ bá pẹ́ tó lọ́wọ́ rẹ̀ bíbélì ni yóò dúró fún Jerúsálẹ́mù tó wà nísinsìnyí. ìtàn lọ ṣe Jerúsálẹ́mù yẹn wọ́n ní ṣe bẹ́ẹ̀ náà lọ́wọ́ ajẹ́ pé mọ́kà ni wọ́n ti wọ́n ṣe pápá ọ̀gbìn. Báwo ni aṣọ àti àbámu bá tún wò ló rẹ̀? Yóò sì ṣe. Kí ni yóò ti ṣe ọlọ́mọdé á ṣiṣe? Yóò sì ṣe. Ní ìkẹyìn. Ní ìkẹyìn. Ọ̀gbẹ́ òkè ní olúwa kalẹ̀ lórí àwọn òkè ńlá ńlá. Ẹ rí i pé àwọn tó ti rọrùn. Bíbélì wa ni yóò sì ṣe ní ìkẹyìn. A ó sọ òkè olúwa kalẹ̀ lórí àwọn òkè ńláńlá. A ó sì gbéga ju àwọn òkè kéékèèké lọ. A wá gbéga ju gbogbo àwọn òkè kéékèèké. Gbogbo orílẹ̀-èdè ni yóò sì wọ̀ sínú rẹ̀. Gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo orílẹ̀-èdè. Ghana. Gbogbo orílẹ̀-èdè. Gbogbo orílẹ̀-èdè. Gbogbo orílẹ̀-èdè. Gbogbo orílẹ̀-èdè. Gbogbo orílẹ̀-èdè. Gbogbo orílẹ̀-èdè yóò sì wọ̀ sínú rẹ̀. wọ́n sì máa wọ̀ sílẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò sì lọ. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà. yóò sì wí ẹ wá ẹ jẹ́ kí a lọ sí orí òkè olúwa. لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شك سلطانك Revelation 7:9. 9. Ìkíyèsí. Àbíkíyèsí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn e, tí ẹnikẹ́ni kò lè kà. Bíbélì ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ẹnikẹ́ni kò lè kà. Láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà. Gbogbo orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà. Àti ènìyàn. Tẹ̀síwájú. Àti láti inú èdè gbogbo wá. Àti láti inú gbogbo èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ náà. Wọ́n dúró níwájú ìtẹ́ náà. Kàábà. Àti níwájú ọ̀dọ́ àgùntàn náà, àwọ̀ wọ́n ní aṣọ funfun. Wọ́n ti kí pé ní òun ara wípé. Ìyàrá ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́. Àbáyíkálá ṣàríkà lákàlámbá ìlẹ̀ àmdà wà ní mẹ́ta lákàwà ní mọ́lẹ̀. لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. Báwo sọ pé eighty four plus one and six? Báwo sọ àṣọ eighty four plus one and six? Psalm 84, verse 5 and 6. Psalm 84, verse 5 and 6. Èdè òyìnbó ni ó kà o. Èdè òyìnbó ni ó kà torí wọ́n ṣàbòsí ní Yorùbá wọ́n ṣàbòsí ní Yorùbá àtàyí ni àtàyí yóò ṣàbòsí káyìí ní Yorùbá 84 lẹ́fì pé wọ́n dárúkọ mẹ́kà ń bẹ mẹ́kà bọ́lá wo ṣe mẹ́ṣàn rẹ̀ náà nínú àlùkò láàrín chapter 3 verse 95 pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ psalm 84 verse 5 and 6 gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló wà lọ́kùnrin ṣùgbọ́n torí wípé àbòsí àwọn èèyàn kò lè sí bí wọ́n bá lọ tó fún ọdún yorùbá ní ọgọ́ta òtún ó bá eighty four verse five and six. blessed is the man. ẹ máa gbọ́ blessed is the man. whose strength is in thee. Uh-huh. In whose heart are the ways of them who passes through the valley of Baca. Who passes through the valley of Baca? Tẹ̀lọ́rẹ́tì náà, how am I right? The Baca náà. Abẹ́gbọ́n Baca nínú àlùkò náà, bẹ́ẹ̀ ni Make it a well. Uh-huh. The rain also filled with Make it a well. Ṣọlá pé ní bàkàyẹ náà lómi zamzam wà. Àbúrò ẹ̀ka ni àbúrò ṣe láìwù. They go from strength to strength. Uh-huh. Every one of them Wọ́n sábà àti wọ́n From strength to strength. Wọ́n sábà àti wọ́n Dájúdájú, ilé àkọ́kọ́ tí a fi lélẹ̀ ní ìsìn Ọlọ́run fún àwọn ènìyàn, òun ni èyí tí ń bẹ ní Bàkátà. Bàkà, Bàkà, tẹ̀lé ní orílẹ̀-èdè náà, Bàkà. Bíbélì ní èlú kan fọ́sùn ní Tẹ́lẹ̀ṣàkọ́ 14, Bible says God is not an author of all confusion. Nítorí Ọlọ́run kì í ṣe ọba rúdurùdu. Ọlọ́run kì í ṣe ọba rúdurùdu lọ́wọ́ rẹ̀. Ìkòṣe ti àlàáfíà. Ọlọ́run àgbọ̀yé ọ̀gbọ̀yé. Ọlọ́run sọ fún wa pé nínú Christ of Antica Saintin, Ọlọ́run ìnàdíyà èèyàn lọ́rẹ̀ ayé ìsìlá. Dájúdájú. Ọlọ́run dájú ṣáká. Ẹ̀sìn kan tó ti bẹ lọ́dọ̀ Ọlọ́run. Ìyá ọlẹ́ wà nílẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ lápòlélọ́. Ẹ̀sìn kan tó ti bẹ lọ́dọ̀ Ọlọ́run. Òun náà ni Ìsìlámù. Ìsìlámù nìkan yóò. Kò sí ẹ̀sìn ní ìmọ̀ Ìsìlámù nìkan yóò. Quran chapter twenty four kí lọ́wọ́ wí. Ẹnikẹ́ni. Ọlọ́run wọn yóò pẹ̀lú lórí ìsàmì yìí rẹ̀. Gbogbo ẹnikẹ́ni. Tó bá ti lọ fẹ́ ẹ̀sìn mìíràn kan ṣe èrò. Yàtọ̀ sí Islam. Wọ́n lọ ṣẹ̀sìn ní ìgbọ́ yàtọ̀ sí Islam. A kò ní gbà ní ọwọ́ rẹ̀. Bí ó bá di ọjọ́ ìkẹyìn. Yóò sì máa bẹ nínú àwọn ẹni òkú ọjọ́ tí gbogbo àwọn èèyàn tí wọ́n wà in a state of confusion ọlọ́run yẹn lọ sọ fẹ́ ni ẹgbẹ́ mi lọ kàn sí ó wà ní àwọn ẹni òfò ọlọ́run tó wá sọ fún wa nípa tí wọ́n lò sí pé yá ẹ̀rọ ilẹ̀ bí wọ́n ti dé. èyí tí ẹ̀gbàgbọ́ òdodo. wọ́n ti dé. wọ́n ti là. ọlọ́run ní àyíká ilẹ̀ bí àmọ́. ọlọ́run ní àyíká ilẹ̀ bí àmọ́ ló. ọ̀sẹ̀ òṣèlú wa kọ̀ tó tàmùtúnna ìlà wọn ti mú mo ti tọ́ ní ẹbẹ̀rù rẹ̀. ẹ bẹ̀rù gbọ́dọ̀ kú. àyàfi kí ẹ jẹ́ mùsùlùmí. bí ṣe iṣẹ́ ẹ kú ẹ bá ṣe mùsùlùmí lákàlẹ̀ ní aṣọ àgbẹ̀ àgbẹ̀lẹ̀ ẹgbẹ̀rẹ̀ nítorí inú àgùnrán ọlọ́run àbáyé ẹgbẹ́ ní kùmàdírì tó ń gbé ní bá bìí sáà tọ́wọ́ lọ ṣẹ̀sìn ní ìwọ̀nyẹ́ tó ọmọ káàdì ọmọ lọ múlí èmi ọlọ́dún bá wọlé ayé ká hábí bàtà àmọ́lù fi dúró ní ọ̀dà àkàrà ọlọ́dún bá wọn kó ṣe kó ṣe á kú dànù bí èmi bọ́ nígbà tó ní wúlò nílẹ̀ ẹ̀jẹ̀ lọ́dọ̀ gbẹ̀dẹ̀ kíá ọlọ́dún bá wọlé ayé ká àwọn ẹ̀rẹ̀ òjò yìí láti kó gbogbo wọn sí wọn ọlọ́run ń fi akọ nínú òṣìṣì tó yọ wọn bẹ̀ abẹ́wọ̀ àjọra ọlọ́run gbogbo tó fà láti máa sọ pé Islam kì í sọ̀rọ̀ wọn láti máa sọ pé àyè ni wọn lórí wà ń bẹ̀ wọ́n ní padà wà ń bẹ̀ ibẹ̀ lọ́nà wọn wà lọ́wọ́ àtàwọn ìgbà tó lọ́wọ́ rẹ̀ rẹ̀ àti àwọn tó ti wọ́n kàdé mẹ́ láti kó òbí mẹ́ lókòrò àwọn tó wọ́n tó láyé àyè máa sọ̀rọ̀ ẹ̀rọ tó lọ́wọ́ àti òkè lọ́wọ́ àwọn ọmọ dáadáa. kódà níbi àdéhùn tó wọ́n ṣe ń bàbá ó wà náà ọmọ rẹ̀ tó lè sàn tí wọ́n kó lè sàn. a sì náà wọ́n dájẹ́ láti mẹ́ta dájẹ́ á báwọn ṣe dé láti mẹ́ta báyìí àwọn ni pé àtòkó ni àti báwọn ṣe ní mẹ́ta kò yàtọ̀ síra wọn. ètò fún àwọn ológun ni lò àwọn alábẹ́ta náà kúkú ni ọlọ́yìn ẹwọ bí ọlọ́run dára ní wọn sí. Ẹ̀rọ bá wà ní wọn kí èèyàn kú nípa àti kọ́kọ́ lè mú yóò wá yóò ṣiṣẹ́ wa lórí ẹ̀. ẹlòmí ìdílé wa ṣe àlìjẹ́ náà bọ̀ ó bá wù ní ẹ̀kọ́ kú nípa wa kọ́kọ́ lè mú yóò wá gba wájú ẹ̀ kọjá yóò wá ṣiṣẹ́ iná ọ̀yà ìfowópamọ́ yóò ti wọ́n. ẹlòmí ó ti máa ṣe iná bọ̀ nípa kọ́kọ́ lè mú yóò gba wájú ẹ̀ kọjá yóò sì ṣe àǹtẹ̀rẹ̀ rẹ̀ lóṣù àǹtẹ̀rẹ̀ abẹ́rẹ́ wọ̀ àmìkọ́lá ọlọ́mọ ṣàṣẹ ogun wa lọ́wọ́ àǹtẹ̀rẹ̀ rẹ̀ àwọn ọ̀gá àgbà wọn jọ bàjẹ́ àwọn ọlọ́mọ ọmọ àwọn náà jẹ́ ọlọ́mọ kú àwọn èèyàn fẹ́ ti àwọn kẹrin bọ́lá ṣe kú àrẹ ìsọ̀lọ́mọ wa àtọ́lọ́ ṣe kó àwọn àmákì Usman Ali àti Umar ó ṣe ale sọ̀rọ̀ ma wà sọlá bẹ́ẹ̀ náà làwọn lọ́wọ́ náà ń pa ọkọ ìjà ìfọwọdà àwọn abẹ́wà wa ń kó tiwọn wọn fẹsẹ̀ wọn nípa ìlú. àmín. àìsàn ọ̀gá ń ta tọ̀ ọ̀rọ̀ tó wà kúrò sí i. àmín. àmín. olówó olówó ìjọ níjọ làwọn máa lọ. ìjọ níjọ làwọn máa lọ. àràbà lálọ́ òní ìjọ níjọ làwọn máa lọ níjọ̀dá ó máa lọ oníjọ́ níjọ̀dá ó máa lọ aláàbá lọ lọ ìjọ níjọ̀dá ó máa lọ. Àmín. Àmín. Àmín. Àmín. آمين آمين آمين آمين آمين

الشر والفقر والمرض والشباب والفسوق ومن كل شر ومن كل شر ولا يا رب العالمين ولا حول لنا ولا قوة لنا إلا بالله ولا حول لنا ولا قوة لنا إلا سبحانه الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Aqui é uma família do Júlio, a minha tia.